ẹjẹ́ mi náà bèèrè lọ́wọ́ jọmọ́ ẹ̀dàkù níjò láàbẹ̀rẹ̀ àwọn yóò mọ̀ dámi lóhun bàbá sílẹ̀ wí bàbá níta bá rọ́sù ọlọ́wọ́ sàlékún àlùbáríkà yìí ọlọ́wọ́ sàlékún oore yìí ẹ̀dàkù jọmọ́ ní sí bàbá wí èyí tọ́lọ́wọ́ bá rúgbà nẹ́gbà Muhammad wí o anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam anẹ́bí ní súnmù lè rúkìyàtì wà áfẹ́rù lè rúkìyàtì wọ́n sókú láhà anẹ́bí ní kárí oṣù kí a tó bẹ̀rẹ̀ àwẹ̀ ní ohun wà á fi rú ní ìyàtì tẹ bá bẹ́ túnú àwẹ̀ ẹlẹ́ṣùwà tí wọ́n rọ́ṣù ní ohun tí wọ́n bá rọ́ṣù òun ní kẹ tó sọ ní ohun o ilé ìtawà náà dájúkọ tó dájúkọ wáyìí bá a bá ti gbọ́ ipe wọ́n rọ́ṣù àbẹ̀rẹ̀ tí wọ́n bá sọ pé wọ́n rọ́ṣù àti ìfọ̀rọ̀ àwọn ohun àgbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ó àgbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìjọ́ fún wa bẹ̀rẹ̀ àwẹ̀ ajáṣíṣẹ́ wọn ti mọ́jú torí dáadọ́dẹ̀ mí nìyẹn ṣúrú lírùkìyàtì wà á ti rú lírùkìyàtì anábi ní ẹmọ́ gba àwẹ̀ tí wọ́n bá ti rọ́ṣù ẹṣọ́dún tí wọ́n bá ti rọ́ṣù bákan náà ilẹ̀ Yorùbá láwà yìí ká má jẹ́ kí ìgbéjẹ àwọn ẹ̀kẹ́tẹ́ pera wọn ní àwọn ìgbìmọ̀ àfáà nílẹ̀ Dubai àwọn akóra wọn jọ àwọn aláwọ̀ ti mú ọjọ́ wípé on the 18 tí púpọ̀ yìí orin àwọn mú ní ọjọ́ tí ramadana tí ó máa bẹ̀rẹ̀ wọ́n sí lójú ọ̀nà o wọ́n lè jẹ́ ìgbìmọ̀ àwọn àfá wọ́n sí lójú ọ̀nà o wọ́n lè jẹ́ àwọn àgbàlagbà wọ́n sí lójú ọ̀nà o torí tí wọ́n bẹ lórí èyí àwa ti bèèrè lọ́wọ́ wọn àṣìlẹ́ nìkan fèsì tó fi dárọ̀ tí ń bẹ́ ìsì kóra ìgbọ̀ àtàgbà àti èwe tí ẹ wá mú ọjọ́ ramadana kalẹ̀ anẹ́gbọ́ muhammad sallallahu alaihi wasallam anẹ́gbà ramadana lójú ayé rẹ̀ kéèṣẹ̀ kan kéèṣẹ̀ méjì kéèṣẹ̀ mẹ́ta kéèṣẹ̀ mẹ́rin kéèṣẹ̀ márùn-ún kéèṣẹ̀ mẹ́fà kéèṣẹ̀ méje kéèṣẹ̀ mẹ́jọ lànàbì gbáwẹ̀ tó ń gbọ́ ramadan àwọn kan ni wọ́n dé ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ o wọ́n sì ti bẹ̀rẹ̀ rẹ̀ náà nílẹ̀ Dubai náà wọ́n ti ń ṣe bọ́ ọjọ́ ti pẹ́ àmọ́jọ́ ti pẹ́ náà táwọn àlùfà ní ilẹ̀ ìgbàdàn ti ń ké kéwú ẹgbẹ́ yìí ọgbọ́dọ̀ níbẹ̀ bàbá wa lájẹ́ ẹgbà Sheikh Kamaluddin Al-Adabi rahimahullah bàbá ké bàbá ní pariwo tọ́bi wọlé ọlọ́run ọba fún ìjẹ́ ìyá àfá ẹgbẹ̀rú ọlọ́run ààyè máa ń lọ́jọ́ Ramadana kalẹ̀ nígbà wọn bá tó rọ́sù orin ató mọ́ bẹ̀rẹ̀ àwọn alájírí ti gbàlú kan o látàrí ilé yìí aburú mi ti ṣe wá ṣe wá nǹkan mi tún ṣe wá ẹnu wa tó yẹ kọ́kọ́ tó yẹ káwà lójú gan ẹnu òkú ìkìmọ̀ àwọn alfa tí wọ́n ti wá kọ́kọ́ ń bẹ nílẹ̀ Yorùbá tẹbálọ̀ lè kàwé ìròyìn nìsí wọ́n sì jọ́ ti ni rọ́bì tọ́tù àfílọ́tù àtìlọ́mà rábì àti wọ́n ti méjì wá lọ́wọ́ ìgbìmọ̀ àwọn àfá àkàtí wọ́kọ́ ń bẹ ìgbìmọ̀ àwọn àfá mìíràn ti ń bẹ méjèèjì ìjọba yẹn bá ti lẹ́bí sàkọ́tọ̀ ìjọba ń pa

ibi ọlọ́run ni a dúó sí dáàdẹ́bì ni a dúó sí nígbà ni a dúó súnmọ́ dèrò ìyàtì wà á mú ti rú dèrò ìyàtì ẹgbà awẹ́ bí wọ́n bá ti róṣù ẹtúnú bí wọ́n bá ti róṣù pẹ̀lú ògbó ọlọ́run tí wọ́n bá róṣù á kéde ike wọ́n ti róṣù èyí kẹ́kẹ́ yìí sì ré kéde pé ẹnu àfá kan láti wá gbọ́ àwọn àyínlò tó bẹ̀ káwàrà kéde rẹ̀ náà abẹ́ olórí àti àmùsùlùmí ìkéde ó ti wá olórí mùsùlùmí sì ń bẹ fún wa ní Nàìjíríà ó náà Sáfàt Abubakar Sultanu tó gbó tó kéèdè Sultanu àwọn Haúsá o, Sultanu Nigeria ni o. Tuwa Defederation tí kìní kan bá ká àwa Mùsùlùmí nìsín, àwa ní ẹ̀yin Mùsùlùmí, ta ni ó sojú yín, kò sí báwọn bá lẹ́yìn bá kò dìde náà náà láàdúró, àlẹ́ sáà Abubakar, Sultanu Sókótó yóò fi kéde tí wọ́n bá ti yóò tẹlifíṣọ́ ó gbé facebook ó gbé twitter ó gbé gbogbo ọ̀nà láti gbọ́ láti fi rí tàbá ti wọ́n gbọ́ láti rí ìdẹ̀ ni ẹjẹ́ àdúró ẹmẹ́jẹ́ ajá lọ́sí tó àkẹta wà jágìnà àlẹ́ àbà hànà bá ti bá tábàbá wà kan sí máa ń ṣe mú bẹ́ẹ̀ kọ́ ìta bá bá káàkiri ṣe ọ̀nàgbọ̀dọ̀ wọ́n ṣe ọlọ́mọdá tún lẹ́ ìbáwá ṣe ilẹ̀ Yorùbá ìsìláàmù rẹ̀ ń parí lẹ́kún bí sí ń lọ yìí rábítà ń di méjì inú wá awo bí àwọn èèyàn iṣẹ́ wa rábítà di méjì máa lọ́wọ́ èmi ní ah, ẹ̀ di méjì kan jọ máa lò àmáwọn nǹkan tó fà á náà pọ̀ sí ẹ̀ rábítà lè kí ń bẹ́ ńlẹ̀ àwọn nǹkan ti tẹ gàbá lórí rẹ ẹnu àwọn èèyàn tọrọ mọ́ ó ti ní pé sáwọn kan mi mi ọba tí ń kírun ọba aláṣẹ lórí òṣà ọba tó gbógun ti òṣà tó gbógun ti àwọn ẹlẹ́bọ ó gbógun ti ẹbọ ó gbógun ti àwọn olóṣà ó dídí ọba yìí ó sì fi èèyàn kan jẹ múkí fún gbogbo ilẹ̀ Yorùbá àwọn ìgbìmọ̀ àbá àkádìmìde wọ́n láwọn ògbà wọ́n lọ́dọ̀ gómìnà kan ní Ọ̀ṣun ṣe gómìnà ní irọ́ ètò òṣèlú ìlú òun làwọn wà kò sí tó kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n tún papọ̀ jùlọ àfìgbà tí wọ́n rí pé àwọn dabarú rẹ̀ wọ́n ní tàwọn ìlàwọ́ jẹ wọ́n jẹ tí wọ́n tó bá rí pé nàìjíríà múbùtì ilẹ̀ yorùbá ó bá ti ṣe ọlọ́wọ́ bìyàn ò dìdàmú tẹ́ẹ̀ bá ilẹ̀ kó sílẹ̀ yorùbá ọlọ́wọ́ bí yóò kálùkù bẹ̀rù ọlọ́run lórí ipò kíkò tọ́lọ́wọ́ bá ṣùgbọ́n wọ́ta tọ́lọ́wọ́ bá ti kálùkù wá sí ẹjá bẹ̀rù ọlọ́run pẹ̀lú ara wọn